ẹ̀yin tó yẹ pé ìyàwó yín obìnrin nìkan ní ń bí ẹ tẹ́tí kẹ́ gbọ́rọ̀ yìí àní gbogbo ọmọ tí ìyàwó rẹ ń bí fún ọṣẹ́ ó bí àkọ́kọ́ obìnrin èkejì obìnrin ẹ̀kẹta obìnrin ẹ̀mí rẹ wá dàrú gbọ́n tí mo fẹ́ sọ fún ọ yìí. èmi ní ọmọ yayin Mahmood Danjuma Musa èyí tí mo mú wálé ní òun náà ni ọ̀rọ̀ nípa irú ọmọ tí ìyàwó rẹ̀ ń bí fún ọ irú ọmọ wo ni ìyàwó rẹ̀ ń bí fún ọ ẹ̀yin tó yẹ pé ìyàwó yín obìnrin nìkan ní ń bí ẹ tẹ́tí kẹ́ gbọ́rọ̀ yìí ọlọ́run ọba àlékè ọlá ó lóun lòun máa ń pín ọmọ yahabu liman yasha'u inatha ó lé obìnrin ní tìṣẹ́lùmíì obìnrin ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọmọ tálà kọ́ bí ọmọ láyé gan tàná kọ́kọ́ bí láyé sọ́kùnrin náà kọ́ bí láyé ni àbóbìnrin nígbà tọ́lọ́run ó dá ádámọ̀ tán yẹ̀pẹ̀ ló ti dá òun àmọ́ àkọ́kọ́ tó kọ́ jáde lára ọmọ ènìyàn obìnrin ni ó sọ nù suratu nisa quran chapter four verse one ní ya ayyuhan nasu ttaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha adá obìnrin látọmọ ènìyàn á dá ọmọ ènìyàn àkọ́kọ́ látara yẹ̀pẹ̀ ọlọ́run wá ní yahabuli man yasha'u inatha nínú súrà mi pé ẹlòmíì obìnrin ni ó máa bí wa yahabuli man yasha'u dhukur ẹlòmíì ọkùnrin lòun máa bí aw yuzawwijuhum dhukranan wa inatha òun ó sì máa ní kẹlòmíì ó máa bí ọkùnrin yóò tún máa bí obìnrin wa ma. man yasha'u tó lóbìnrin bá ti ń sakọ pé tí máa ń banújẹ́ nìkan ní ń bí tọ́lọ́kùnrin náà máa ń banújẹ́ pé ó ṣe ájọ́kùnrin nìkan ibẹ̀ lẹ́nìkan sì máa banújẹ́ pé wáyé tọ́lọ́hun ṣe wá fèmí fóun kankan innahu alimun qadir ọlọ́run ní ẹni tí mo fún lóbìnrin lásán èmi mo nímọ̀ ń pẹ́ mo mọ̀ dí ẹni tí mo fún lọ́kùnrin lásán mo mọ̀ dí ẹni tí mo dàápọ̀ fún lọ́kùnrin lóbìnrin mo mọ̀ dí ẹni tí ń ṣe fún rárá náà mo mọ̀ dí kóníkálùkù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ qadir èmi náà tún wà lálágbára ọlọ́run wa sọ nínú suratu nahali Suratul eh, An-Nahl nípa gbogbo àwọn tó bá ń bí obìnrin tí wọ́n máa ń bàjẹ́ gbóòlò lọ́hùn ṣe ìròyìn wọn ó sọ nu Suratul Zukhruf náà Suratul Nahl aya 58 ló ti sọ Suratul Zukhruf aya 17 ló ti sọ ó ní wa idha bushira ahaduhum bil untha tẹ́ ẹ bá wá sọ fún wọn pé ìyàwó rẹ̀ mà ti bímọ ò tó ní kí ló bí tó lóbìnrin ni zalla wajhu muswadda ojú rẹ̀ ó kóró ó dúdú wàhùwà kẹzim ẹ sì rí ìbànújẹ́ lára rẹ̀ ó bímọ fa kìí ṣe pé kò bí o àmọ́ ńgbà tí wọ́n júwe irú ọmọ tí ìyàwó rẹ̀ bí fún wọn lóbìnrin nìyàwó rẹ̀ bí zọ́là wàjúhù muswadda ojú inú rẹ̀ wà bàjẹ́ ẹ rí ìbànújẹ́ lójú ẹ̀ wàhùwà kẹzim yóò sì ṣe kí yóò bànújẹ́ yóò máa bínú so tó ń jẹ́ kazim orúkọ rẹ kọ́hùn kọ́sìm lórúkọ rẹ kazimu <laughs> ẹni tó lè gbé bínú mìíràn ń pè bẹ́ẹ̀ abẹ́ni tó lè bínú ìtumọ̀ méjì ni máa ń ní kazim ẹni tí ń banú jẹ́ kazim kazimin al-ghayza ẹni tó sì lè pa ìbínú àbí ìbànújẹ́ mọ́ra èyí tí wọ́n sọ̀wọ́ ohun kọ́sìmù ni kìí ṣe kìí ṣe kazeem kìí ṣe kazeem mistake àìmọ́ pé ló fà á tó fi fi z kọ́ àti k kí ló yẹ kó ṣe kí ni ló yẹ kó jẹ́ bóòlù ọlọ́run ṣe wá ròyìn wọn ó ní yatawara minal qawmi min su'i ma bushira bihi inú rẹ̀ wá ní dùn mọ́ yóò mọ̀ wá sá káàkiri yóò wá rí ara ẹni tí ò tí ì bímọ min su'i ma bushira bihi látara pé ó rí ní tọ́lọ̀ ń fún ní aburú ọmọ tọ́lọ̀ ń fún ó rí ní aburú tí bá sì sí ń tà nábì dé tó wá ní obìnrin nǹkan pàtàkì ni wọn ìjọba olópóbìnrin lé ní gbogbo ìjọba tó lọ ká nábì tó dé èwo ní póbìnrin lé àwọn àwọn àràn kan bẹ tó máa bí obìnrin báyìí àwọn náà kọ́ lọ́run sọ fún wa yìí ó ní àyùmsíkù aláhu ní yóò ní pọ̀ ṣé kí n tọ̀ jẹ́ ń filẹ̀ ni tìbànújẹ́ tìbànújẹ́ kí n filẹ̀ dáàmú pé ń lọ́mọdé àwọn ọmọ lẹ́ni tí mo ránṣẹ́ díẹ̀díẹ̀ àbí kóun tẹ̀ lọ bò mọ́lẹ̀ láàyè àrà tó máa ń fobìnrin dá láyé jọ̀hún ni wọ́n bò yín mọ́lẹ̀ láàyè ni wọn ò kà yín kọ́ mọ́ èyí tí wọ́n fi lẹ̀ tí wọ́n máa bá láṣepọ̀ tí wọ́n máa bímọ nìkan náà máa fi lẹ̀ wọ́n á rí obìnrin gẹ́gẹ́ bí oore Allahu akbar aláṣà àmà yahkumun ọlọ́run ní ẹ̀wò wa bú ẹ̀wò ẹ̀wò dájọ́ bú tí wọ́n máa ń dá fúnra wọn nípa àwọn obìnrin láyé jọ̀hún tọ́ ànábì dé ọlọ́run wa ní kó gbé ògo fún ẹ̀yin obìnrin ẹ̀dọ̀ba lónìí bóòlù ẹ ṣe ń lo ìjọba yín ìyún dọ̀rọ̀ ọjọ́ mi àmẹ́yìí tá a mú wá lónìí òun ni fún gbogbo ọkùnrin tí ń bí obìnrin tínú rẹ̀ máa ń bàjẹ́ ṣé nǹkan ìbànújẹ́ lóbìnrin ni nǹkan ìbànújẹ́ kọ́ lóbìnrin nǹkan àdùnnú sì kọ́ lọkùnrin bó bá ṣe tọ́ ọmọ rẹ èsì rẹ̀ náà lọ́gbàlá rẹ̀ lọ́la bó bá tọ́ ọmọ obìnrin tó jèrè rẹ̀ ọkùnkùn jèrè rẹ̀ tó bá tọ́ ọmọkùnrin ń tọ́ pé yóò jẹ́ èèyàn fúnra rẹ̀ tọ́ọ̀tọ́ wàláhì lè má jèrè rẹ̀ àwọn obìnrin ń bẹ láyé tí wọ́n ti ga Balqis Malikatu Saba obìnrin ni o ọba ni o anabi Suleiman padà nàgàrí ó fẹ́ ẹni tá anabi ní kí tá anabi Suleiman kan lọ gbé wá kó di anabi tó máa tó ah eléyìí ṣe é fẹ́ fún wa ṣé bó ní bí wọ́n tọ́ ni bẹ́ẹ̀ náà ní kúrò ní Nàìjíríà wáyìí lónìí àwọn obìnrin tán ti di nǹkan ńláńlá mú tán ti ṣe dáadáa ń bẹ àwọn ah, àṣòyí tán gbé sóyè tó tún kó wòlú o àwọn obìnrin gidi ẹ jẹ́ wá lọ sí wọn nìkan kọ́ ní ń ṣẹlẹ̀ sí wọ́n ń pe ọkùnrin kan ní Abu Hamza Abu Hamza yìí al-asru al-abbasi abbasid period ni ó ó ti sẹ̀mí ìyàwó rẹ̀ bímọ àkọ́kọ́ ó bí obìnrin ẹlẹ́ẹ̀kejì ó bí obìnrin ẹlẹ́ẹ̀kẹta ó bí obìnrin níjọ́ náà lọ́hùn tí mo bá sì ti bí ọkùnrin ṣe pé ayé máa ń jagun káàkiri ni àwọn greek máa ń jagun àwọn romans máa ń jagun àwọn lárúbáwá ogun wọn máa ń jà káàkiri gbogbo wọn tí wọn bá ti wá bí ọkùnrin ọkùnrin báyìí wọn máa ń bàjẹ́ pé táwọn bá fẹ́ lọ jagun àwọn olè àwọn ò kó dání àbí tógun bá fẹ́ wá ja àwọn náà àwọn àwọn ni ó dìfẹ́ǹdì àwọn àbí àwọn àwọn ni ó àwọn ọmọ tó bá dọ̀là so téèyàn bá ti bí obìnrin nínú àwùjọ wọn ìbànújẹ́ ló bí ń jọ̀hún kódà nínú ìwé kan tí mo kà àwọn greek tó máa ń lọ ogun tó máa ń lọ ojú ogun nígbà míì ẹni tó máa kọ́ pàdé láàárọ̀ òun ni ó dìtà bí i victory ni wọ́n bá wá ni àbí ìdàkejì wọn máa tí máa ti wá pàdé obìnrin lójú ọ̀nà wọn ni ẹ padà sílé o nǹkan bú làwọn rí yìí o àpẹẹrẹ bú ni o wọn jẹ àwọn ọmọjà ní báyìí o àwọn ò lose ni àwọn ò ní mú victory wálé o ibi tí wọ́n stigmatize obìnrin dé ń lọ́hùn Abu Hamza nínú àwọn tí wọ́n á gbèrú ọpọlọ yẹn sórí ni tó yẹ pé inú rẹ̀ ò dùn bí ìyàwó rẹ̀ ṣe ń bí obìnrin ó wá torí ẹ̀ kọ ìyàwó lẹ̀ ìyàwó wa lóyún wá fún ìyàwó ní last chance ó wá ní oyún tó bá fi lè fi bí obìnrin wàhálà nǹkan ọlẹ bọ̀kọ́ tó dìgbà náà ìyàwó ti rí pé kò fẹ́ràn òun mọ́ lórí pé obìnrin obìnrin obìnrin lòun ń bí ìyàwó òun náà wá wá protest bó ló ṣe protest àbọ̀ amúzọ̀ wálé mọ́ ní wọ́n ń sùn káàkiri ó wá wálé níjọ́ kan kò wá sun yàrá tí ìyàwó yẹn wà ẹ̀ yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló sùn. lóru níyàwó náà bá kí orin pé mali abi hamza talaya atina hmm, ó mà ṣe o abu hamza tó jẹ́ ọkọ mi ó fárígá kò wálé mọ́ mali abi hamza talaya tina kí ló ṣẹlẹ̀ gan tọkọ mi ò yọjú sí mi mọ́ yazọ́lù filibeiti lẹ́dí yẹlìnà kàkà kó wọlé wá bá mi nígbà tó tún wálé kò tún wọlé yàrá kẹta ló tún lọ sí kíni ló tún lọ sùn sí gọdbánà àlà nálìdàlìbànínà ń bínú pé àbíọkùnrin obìnrin nìkan là ń bí tàlọ́hì màdálìkà fi àìdínà ó ní mo fọlọ́run búra kìí ṣẹjọ́ mi bí n bí ọkùnrin kìí ṣẹjọ́ mi kò sí lọ́wọ́ mi òun fọlọ́run búra wà innama na'khudhu ma u'tina ṣe bí n tí ẹyẹ bá jẹlẹyẹ ń gbé fò ń tọ́ ni mo pọ̀ numbitu ma qad zara'uhu fina in tí wọ́n bá rí ìmọ́lẹ̀ náà ni ó jáde ṣé bí wọ́n lọ làtọ̀ ó sì dá sí mi lára nígbà tí ó sì jáde ó jáde ní obìnrin ń túmọ̀ sí pé obìnrin ló pọ̀ sí mi láàrin tó bá yẹ pé ọkùnrin ló pọ̀ sí mi láàrin ọkùnrin náà ní kúkú fi bí ah Abu Hamza bá gbọ́ eléyìí èdè rẹ̀ wá wálé pé no òótọ́ mọ̀ ni obìnrin mọ̀ kọ́ ló lẹ̀bi tá a bá ń bímọ kan tí èsì pé wíì tá a ń fẹ́ nu ń tá a mọ̀ ń pọ̀ sí i la òun ní ń gbé jáde ìwọ ọkùnrin tó ń ṣe gèlègèlè má ṣe gèlègèlè mọ́ lérí ìyàwó rẹ̀ Abu Hamza ni màá tẹ̀ fẹ́ ìyàwó le àmọ́ ìṣẹ̀ fún last chance tó bá tún bí mi ìwà lè yanyan tòun tí bó ṣe gbọ́ orin yìí tó ó wá fẹ́ bímọ ìyàwó lóyún mi ó wá fẹ́ bímọ ìjọ kìíní tán ni yóò bì kò rí bí ìjọ kejì tán ni yóò bì kò rí bí ìjọ kẹta tán ni yóò bì kò rí bí ẹnìkan wà lọ́wọ́ bá ń bu Hamza pé ọkùnrin ni yóò bì tọ́mọ bá ti pẹ́ kó tó wáyé báwọn tóbìnrin bá ti pẹ́lẹ́ dídírọ bíbá ọkùnrin ní máa ń jẹ́ àfáà nígbà tó tún bí obì lóbìnrin làbó Hamza bá yarí máa kúrò lé bàbá rẹ̀ lọkùnrin kan wá bá a pé kí ló dé tó ń banújẹ́ lérí pé ìyàwó rẹ̀ bí obìnrin kí ló fẹ́ ṣe gan lérí ọmọ oníṣòwò ni ọmọ tó bí òun ń rí mọ́lẹ̀ láàyè ìyá rẹ̀ ń sì máa lé lọ lárákùnrin wa nítọ̀ ọmọ tó bí òun mo ra ẹ̀mí rẹ̀ pẹ̀lú rànkúnmí tẹ́yìn rẹ̀ gbagbá ah sọ́ra níra ẹ̀mí rẹ̀ níra ìra ma o ó bá fún Abu Hamza ní rankumi rankumi ló padà sọ Abu Hamza di olówó láyé ìwọ̀n ń bímọ fún rànkúnmí ń bímọ fún ó bá dolówó láńlá sọ̀rọ̀ ọmọbìnrin tó ń bí ó lè sọ ọ dirú ó lè sọ dìgbà tó bá tọ bó ti yẹ kó tọ́ obìnrin ló Muhammad sallallahu alayhi wa sallam oṣù lòun náà kú n tó bí ìwọ náà ń Hasan lórúkọ ọmọ ta ló bí ṣe ọ̀ ń sọ Hussein ta ló bí sí bọ́mọ ànábì lóbìnrin ni bọ́ ọ bá tọ́ ọmọ obìnrin lọ́nà tó yẹ kó fi jèrè rẹ̀ ọ jèrè rẹ̀ kódà ẹni tí ò tọ́kùnrin tóun sì bí ọkùnrin kò ní jèrè ọmọ tó bí wo ti jèrè rẹ̀ ìwọ kọ́ ọlọ́run ni ìyàwó rẹ kọ́ ọlọ́run ni ẹja ṣe sùúrù fúnra wa tí obìnrin bá ń bírú tí a expect èmi ni ọmọ ìyá Mahmood Danjuma Musa nọ́mbà tẹlẹ pèmí sí lẹ́yìn ètò òun ni zero seven zero sixty six seventy two thirty four sixty nine hadha wasalaamu alaykum. ورحمة الله وبركاته